من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عديد فقرة Alpha Al-Baqarah that is subtopic number two. Bidia, in Germany, Bidia, Yabilewa, ẹ̀rọ ní àwọn ẹ̀kọ́ ìhà dìínì ìdùkànébì máwọn dìlẹ̀ jẹ̀ni ọ̀nà yìí kí a kọ sákẹ̀dẹ̀ àgẹ̀dẹ̀ yìí yìí kẹ́ẹ̀sì yámà ní ẹwà yìí kà ṣéjú kà límì ni kubebu àwọn náà fọ́ yìá yìí tọ́pìkì ẹlẹ́wọ̀dẹ́ ẹ̀jẹ̀ magbọ́lá yọ̀yọ̀ tọ́pìkì ẹ̀wọ̀n ìbíríà ẹ̀nà rí ẹnu títọ́ kì má tẹ̀nà àdínì bóyá wá ìṣòlùkà àyànlọ́ ń dáàbì kùmà wá àmì ẹ̀wọ̀n bíríà yìí lẹ́ àtẹ̀bẹ̀rúkú bílẹ̀ àmákíní mẹ̀dọ́ máa rí ọ̀yàn ọ̀yà mẹ́já kí níbi àtẹ̀bẹ̀rúkú bílẹ̀ àmákíní àtẹ̀bẹ̀rúkú bílẹ̀ àmákíní الأماكن جمع مكان دوما هذا مكان place place amakini places atabarruk eti na albaraka hmm? bil amakini lugu amenga aka amenga ujane na ujele mameko wal athar wal athar aya wal athar athar gidei amenga ugbo katia nka hapo ni vile magani ku athar ale ne uchau trace trace o kaunti athari athar athari imunda wawe imunda athar ami ami trace ema doki trace ọ̀rá mẹ́ta ní ìṣe lẹ́ta ní nínú ni sọ ọwọ́ ṣe lẹ́ni ìwẹ̀ lẹ́tí yé mi dọ́mọ̀ sí tírẹ́tì ní tírẹ́tì tírẹ́tì tààtà tírẹ́tì ìdílé ọgbẹ́ni ọ̀nà ìpa okun náà ṣe ń kẹ̀ láàrọ̀ mọ́ okun náà lálẹ́ fún ìkẹta ẹ̀ta ní ó kò kìdẹ́ yìí there is a place here that somebody has entered into this orchard. Ìní ń ti dùn àkóònì dábàá òkè nínú. ẹ̀hùn sẹ̀wọ̀n gẹ́lẹ̀ ẹ̀rẹ̀lẹ̀ is a trace is a trace màgánìkó ẹ̀rẹ̀lẹ̀ is a trace òyò ẹ̀hùn kàkì dání ní abájọ́ ti adùn àti kí ẹ̀hùn lẹ́ yẹ ọmọ àmà kẹ́hùn kàwọn hapù nìyí ẹ̀hùn ọgọ́ ìhapù ẹ̀hùn jẹun àmà kàkọ́ ọ̀la lẹ́ẹ̀kì mẹ́ agẹ́hùn kìtánẹ̀tẹ̀ẹ̀ aw athaaratin ikide suratul ahqaf ina da yalanwa aw athaaratin suratul ahqaf aw athaaratin min ilmin in kuntum sadiqin athaaratin sharp dome yẹn tẹ kí أروني ما أروني ماذا خلقوا من الأرض أم لهم في السماوات في كتاب من ايتوني بكتاب من قبل هذا او اثارة من علم mẹ́múdú ọ̀tákàdé ìdọ́gbá wá kàkí dúgbà máa dé onẹ́kọ̀ọ́kọ́ ojú mẹ́múdú wá àwọn àsáàrẹ́tì ní ilimi or traces of knowledge kò mọ̀ ẹ́ bọ̀bọ̀ tánìkì kuna wali ki adumale ki aneduma ki ki àwọn ọgọ́ ìjẹ̀dẹ́ fi gbélé mẹ́tẹ́hùn kí adùn alẹ́ àdá traces kí adùn à kàkúgbọ́ ọgbẹ́ ní ẹ̀ka aláṣẹ nìyí iye oko mẹ́tọ́ ní traces lẹ́tàgùn number one ẹ̀hùn àpákàkọ́ anẹ́kàkú fún ipa yomi ọgbẹ́nẹ èyí ti gbogbo àjọ ma lẹ ọgbẹ́nẹ gbogbo àjọ ìgbélé ń gbogbo àjọ lẹ́nà àkàmù nẹ̀tẹ̀tẹ̀ yọ àtẹnu màtó ní wa. ẹ̀gbọ́nùkò ìyẹn àpà ẹ̀kúnyà nẹ̀yọ. akpapanade òkúta gbére ẹ̀jẹ̀ dòjọ́ I we do are traces that shows that some, some people have dwelt here before in the ancient time in book to sejim I mean we many are traces ìbẹ̀rù mẹ́jọ ẹ̀ máa dọ̀ traces yìí rọ̀ mọ́. tabarruku bil amakini etin albaraka from places men ka gbo kan bi mo se ko la ko yo gbole tu boya si le se no ka ya do adu ko na gbole wa lo ko yan bo ko bojo o mo nga da ko mo yo kini ya musa innani ana rabbuka fakhla ana alayka innaka bil wadi al muqaddas mo yo ka iba ka ngbo ya se do mo ta ma da do ma tu bolalo annabi muhammadu bo keɗe go keeca duha tako gu uɓee dami kasuriide durogala duha gugamane gbolungamanyadagu kamada duha matualu omole jagisi ofot ngu kanidi dagu caduha gelire resis masalati medina me ugbo kwame dis sedna osumanu madu paide dodogele ne du ake oke mgbole bitane ugbo chinyeche resis ekosi nurom haram àṣà traces traces ẹ̀bọ màá mẹ traces lọ oyá ẹ̀nẹ̀ ẹlẹ́pàá yà máa kìnnì ṣàlùkẹ́tẹ́ yà ní traces ẹni èkì aṣọ ọlọ́ọ̀nà àkó dábẹ̀hùn ó nẹ̀ wúwú ọ̀rọ̀ ẹ̀nà lẹ́gìdọ́là ẹ̀hún mẹ́rin ẹ̀dùkọ̀ kàmí àtúnà àlùbáríkà lọ́lẹ̀ lẹ́ ẹ̀rùn agbókò nẹ́yìn mọ́lẹ̀ bọ̀ ní ilé kẹ́ẹ̀dẹ̀ ẹ̀dà wúyẹ̀dẹ̀ gbogbo ẹ̀dùkọ̀ kẹ́ni dúkẹ́ náà wà sí àlùbáríkà kọ́mọ́ todobelado adugo ewa ti ubele ngoju na gbo to bodule amadu ha to ubele asar le do asar le o de ngene wa do ki kristi abe ka kini han ka sibu kidei kasi kàtíbù kí wọ́n rí èlé máa lẹ̀ ilé kàtínú ọdún ìgbélé gbọ́n kàtíbù kí já yúzù ẹgbàgídéjì ìdẹ̀tọ́dọ́gẹ́lẹ́ àǹkàṣẹ́fọ́ ẹ̀nà dúkìá àjọgá àǹkàṣẹ́fọ́ yìí amẹ́mú tó mi ò kámẹ́tò àǹkàṣẹ́fọ́ ẹ̀lẹ́mẹ́lẹ́kẹ́ ẹ̀wọ̀n olùgẹ̀lẹ́ta làálẹ̀ ìtọ́dọ́gẹ́lẹ́ yọ́nà ààbẹ̀ kó yí olókòkì ẹnẹ́dàká lọ àmúnadọ́ wòrí wòrí wòrí ó yí olókòkì wó ékù ọ̀nẹ̀kì náà kọ́ ní àmúnà yíyànjẹ́ ní àwọn olókòyí máa pààyà gbá àmúgbó lọ́ba nẹ̀tẹ́ gbá ọgọ́gọ́ bó àṣekèké ibrahim kògbélé omi ògì náà wàlá yá náà máa mú yẹ dukiyar albarka ni je an bẹ́ẹ̀bà túbọ̀ máa fún màdùmáàgì kẹ́bẹ̀rẹ̀ lẹ́wọ́ bẹ́ẹ̀bà tó kò yẹ́lẹ̀ atúmọ́tò kí wọlé ọgọ́ ìkàmẹ́bí yìí gbọ́gọ́ yìí kẹ́bẹ̀rẹ̀ lẹ́tùbọ̀ àjíyàn ẹjẹ́ udúni ọlẹ́ ọmọlẹ́wọ̀n àdá lókó ẹ̀dùbí ọjọ́ ìbí àṣàrẹ̀ lẹ́dọ̀mọ̀ ìbìrúmẹ́jú tọ́ àṣàrẹ̀ tẹ̀yìn àwọn gbókò nẹ̀jẹun kàbẹ́kẹ́ akhan ti personality onugo na dungun ki wo e o so mdu kuroji e o ya mi ke to onugo na dungun e do to du kuroji na albaraka mutan moto kana la ngo wo o ma ma do sadike ma do sadike ma do je sadike bo ko ki kwa bu ya la le to ko bu mi ati won na rabu moto ma onugo moto yi ebi yo la moto ma kpụrụla moto ma kwụrụ ji ma gbaa ọla moto nugonugo mata gbalabara ka kwụọ ụgwọ abụghị onye mama odukolo na dungun ami ma dọ wọri ami ṣe ewe ma lọ egbe ka la ami ṣe ewe nínú odu lẹ ma kẹ́ẹ̀ ní àfihàn tani ẹ̀wọ̀n ti ọ̀nùbẹ̀ ma gbogbo tí moto fún àwẹ̀wù mẹ́wàá tẹ́nà àlùbẹ́rẹ́ ka kwụọ la ma. kọ́ọ̀lá mọ́tò kùmàgbéhùn ojí sí àkùmàgbóyún wọ́n pa kùmàdánẹ̀ màdúkanẹ̀ lulẹ̀ bó àtẹ́nà albẹ́rẹ́ka kọ́ọ̀lá tẹ̀sùdí ma náà yìí bá ma gba àtẹ́nà albẹ́rẹ́ka kọ́ọ̀lá èélẹ̀ ìyá mi tẹ̀sùdí lẹ̀ ìdí àmì àfẹ́r gbọ̀dọ̀ ónú kèémẹ̀ èdè ọ̀ṣù madùkúrò yìí ìlò yìí ma bẹ̀kú kọ́ ma ẹ̀ ń ayẹ tọ̀ èélẹ̀ ti àṣùfà onu ma idu matin albaraka de al mbe ahya'un mbeki le wa amwatan abeku beki ligaliku mbeki koyi kabari ma albaraka ma abeku to me du la ma da re la moto du la me yi du rota ha kidide toko dide to na ya to da moji to albaraka ma ki diferente jino di vete albaraka ma ki yangi sa sewa we ele sa sar madomo bodonu be ma dongun ke do ma kan albaraka e kris ma kan albaraka e do kurma du kuruji kan albaraka on ci ashab iyam dem ki lola ma do ci asar imbiro mejume to topic ke ma nya discuss yo katwe ondomo ń bìrù mẹ́júmẹ́ tọ́ tó dábálẹ̀ wọn ni yí aka mínal bídẹ̀ almuhaddasati èdè ìbídí àyàn àfi ẹni títọ́ kàbó ìyáma ni hóyí wíhàn díìnì àtẹ̀bọ̀rùkù bílẹ̀ makalókínà ètìnà albarka kọ́ ọ̀la mọ́nà múnẹ̀kọjọ́ sí nínú alagoma kan ọmọ e, ẹmọ yóò tán ẹtẹ náà albarka lọ́la mẹ́wọ́ kàṣórí àwọn akọ akpó ìmúdi bish afhan sí ẹ̀wọ̀n dọ́mọ̀ yé kì lọ́la níbi àmì àkàr kì lọ́la níbi èéhùn ṣẹ̀ lábàáyà dínì ìlò yá níbi màá nẹ́bi tẹ́ náà albarka káàlì dìbò náà wẹ̀lídì ókó mú ókó lódú ọbójúbà mi káfìrí ṣe káàlì dìbò náà wẹ̀lídì òun kété serve as a proof òun kéde tàbí sọ́jà táwùsàn ní kàlẹ́dá kì í fẹ́ tàbí káàkiri ìṣọ́ olódùdú mi pẹ́júrú gbódú kì yọ olódùdú lẹ́yìn máa ta ìwéjú rí dàkìṣọ́ kì pẹ́júrú bẹ́ẹ̀ dú kì yọ olóòlànà èyí máa ta ìyàwó ọ̀tọ́ mi pẹ́júrú bẹ́ẹ̀ dú kì yàwó ọ̀tọ́ ta ẹni ọ̀

wọn yọ bùdù rídà bíní ìní ìsìlámù gbà ìyà méjì rídà rà mí káàbìrì sẹ́yìdì náà hamza abọ́hùn dẹ́dẹ̀ ẹ̀rìn tí ọmọ ní owó yóò owó méjì dùn ogun dùn dùn yọ ọgbẹ́lẹ́ káàbìrì màtí kẹ́yìn akóyà bí sẹ́nàlíù yá hàn sẹ́nàlíù ẹ̀jẹ̀nẹ̀ kìpé hamza màtí ní sẹ́nàlíù yá hàn hamza aliu ẹ̀jẹ̀nẹ̀ kàmí afẹ́sẹ̀ lẹ́nu ẹ̀jẹ̀ káàbìrì mú ìṣe ẹ̀nẹ̀ dúnne kẹfẹ́ aliu kẹ́nẹ̀lẹ́ akóyì dàbíbí wíwọ́n àmà gábà yọ ọjọ́ kẹ́nẹ̀lẹ́gẹ̀ khalid bin walid òdodo wà yìí òun lẹ́lẹ̀ láìláha illallah muhammadu rasulullah ona wile kishu kolo ti amod kan Emu ma do amod ka kolo bele to ma do ko wu helmet ki anoji mu titi ami ka bru so ha to na le mi atun le mi kekele ki akwa ni ki face ma helmet yi tana tini e o go do ada helmet mi tana tini e o go ada yi tí àtàlà àgbà wa dùn múnú iná àtọ́dú ẹ̀mẹ́rùkì méjì sí fún àgbẹ̀ ewé ẹ̀ta ubi ọ̀dà yìí ní bàjá rẹ̀ ń wú ẹ̀hùn tó ń arọ wọn nìkẹ̀lẹ́ ẹlẹ́mẹ̀tì wí ìtàn àtìlẹ̀ ó máa dáhùn yàdé ẹlẹ́mẹ̀tì ilẹ̀ kẹmọ́ ní kíkọ́ náà ní lo tẹ́ wá tó wọn ọ̀hún ẹ̀rù kì í yẹn lẹ́ inú ogun dúkò ń fèsì tọ́jú ẹ̀ má ṣàtẹ̀kùn wọn ní ẹ̀rù nàìjíríà àdé yẹ ọ ilé yá níbi ẹ̀dí ẹ̀ wọn lẹ́ àtẹ̀bẹ́rùkù bí ashaf dẹ̀ yá níbi muhammad àfẹ́ àmẹ́bí tó wà níbi gidọ́lá máa kó ní omi àwọn èyí sẹ́ni nàbọ́kàr máa ń dà sọ abálẹ̀ má ṣe é sẹ́ni nàbọ́kàr abálẹ̀ ní má ṣe é sẹ́ni nàmúrò abálẹ̀ ní màmúdà ṣe é níbi muhammad ẹ̀bí anẹ́bì adọ́jọ́ kì dúgbò wọn níbi anẹ́bì àkúgbẹ̀dẹ̀ lẹ́ẹ̀dẹ́ yẹ akẹ́sọ́lá ọ̀gámúdùmọ́ anẹ́bì ẹ̀tọ́ jama mẹ́sẹ́dà kúnàbọ̀jẹ̀lẹ̀ nàíyẹ̀ ìtọ̀ ya nẹ́bì kì tọ̀ òdú yìí ògbàgbé yìí o ìkàmì bẹ̀rẹ̀ ìrà kí yàmúdù kí múdà dà o yàmúdù ìgbà òun nẹ́dù àwọ́ abẹ́tọ̀ yọ mẹ́múdù wọn ìmí tọ̀ ìtòmìnà nẹ́bì kì tọ̀ òdú yìí ògbàgbé yìí ndu nyam dada ndu koji anabi ona doga leba nabi le goji le je ona doga bega ima nabi le goji le je abe to yo ngamudu mo anabi eto memde ne sada ma ndo mali nyana anabi ni god ya ko gele to de mayon eko anil hawa kul innama unzirukum bil wahyi anibi sakola ko ngeje do mun en buke lola anibi ma bi tena albaraka ayin ga on gijita na o yi ari ke le wo jodo ero ngbe ma albaraka anibi ki yo ka kan de ja ba jo me kan ọlẹ́yìn kìkà yìí ò lè tàbí yọ ẹgbàun kẹ́ẹ̀kì sọ́lọ́lọ́ alẹ́ ọ̀sọ́lọ́mọ̀ gbójí lè jẹ́ e eh, mú kìí ṣùkọ́ lọ́kẹ́ yá dùn àmúnì eh, gbogbo yílẹ̀ yàtí ẹ́ e mú dàkọ́ ànẹ̀kẹ́ yá tẹ́jà nẹ́lẹ̀ tí ma kẹ́lẹ̀ ilẹ̀ kò gú ìrà àti gbogbo ànẹ́bẹ̀ àwòrán ìhà àmúlòrán àtẹ́nìká mẹ́dòwó tó yí mọ́tò kí adẹ̀tọ́mọ ìdọ́mọlẹ̀ àmọ́nìgbè bá dákẹ́ yá sọmọ́dẹ̀ nọ́ọ̀tì mawadi auto solidarity umanya jujogo ko debiya ọmọ lẹ́sẹ̀ wá tẹ́ náà àlùbẹ́rẹ́kọ ọmọ olíga níbi gbogbo olílẹ̀kùn àdódùmọ̀ ìkùrán kàtí tààtà sẹ̀yẹrẹ́ jù lẹ́kọ́dọ̀ rọ̀bí ẹ̀lọ́rọ̀ ánìlmúmi níná ìdí yorùbá yìí rúnẹ́ká tààtà sẹ̀yẹrẹ́ jù orí kò dúdú lẹ̀ owó yé lẹ́nu òjì nínú yìí máa wà múnẹ̀ àìsí nínú yìí máa kàmúnà ayábò yìí máa mọ́ sẹ́yìn náà mọ̀rọ̀ ẹ̀rẹ́rẹ́ gbámúnẹ̀ mẹ́mú lílẹ̀kọ́dá máa mú ilé mú oli na albarka ma ya ba makai anabi wo oli ma ti mo ba ya ko makai imle te ja no oli oli kiti yamo yamo li leti to to da vale o nu ga ni bi to ki lola ni bi ma do jena albarka oli ke ke no lam min albida'i al-muhaddathati e bidi e mo ma fo yi do ka gbagba atabaruku bil makhluqina etin albaraka pamun amuna kozote ori okuta o nawile iseyi igbudungurugungu abode onu gongo odo si awo abayi igwo masa lọla ń wù alọla ká aman gbòmí lóòrì anyáwá ìké albẹ́rẹ́ àdọ́wà alọ́ọ̀mí alọ́ọ̀láyé ẹ̀mdùnmọ́kẹ́dù tẹ́nà albẹ́rẹ́ka alọ́ọ̀láyé kẹ́ẹ̀tì wù ẹ̀ngọ́nù kẹ́dọ̀nọ́ ẹnigẹ́nu kẹ́dọ̀nọ́ kàkó yìí náà bùmọ́ nẹ́yọ́ kàtú dẹ́ òyìnbá ìwò náà bùmọ́ kọjọ́ ìgò àkíní òyìnbá bùmọ́ dùn kì bùmọ́ ẹni ládìílẹ̀ ìmúdóyé lẹ́tì lẹ́fìnìṣẹ́ ẹni ládàá but máa fi wọ̀rí ẹ̀ẹ́dẹ̀ ibùdùn gbùrùgbùrù abóde sáàkì múdò náà na ọ̀nà àdàtẹ́ máa hàn ọgbẹ̀ máa ló bú omi tí ó imọ́ ọ̀rẹ́ abókò nẹ̀ máa wọ máa hẹ́ ẹjúgbẹ̀ kẹ́ ojú lè yán tako miule mbe tamanya tangamu na lago matanga mishei manudo ane ya mi uchogana cheo kete che ibrahim kwa mumnu mnaladu mamuma bogeli wale tuko boyeku ye sadiki ona olamo yewe imi anane enu olamo ogoli ta hidu kijo imo kete wo hmm. mbo adu bijeru magba bereka kwa la moto kibo فهم من التبرك بالمخلوقين وهو لون إذن البركة كبوة مون ولملي وهو لون كل ولا كنتي من ألوان الوطنية كي أمي كل كل أمي شئودي وطني جاو دمو وطنية جاو دمو أمي هودي والشبقة أنت الشبقة حتى يا شبقة Wahati ni aje bwana? Lime ma ma subuha mele correct. Subuhati tamenga wuji de. Subuhati tamenga wuji. Sibukati aji iga net. Yusadu e, biha ek mana do bodek ogene iga e, mani ga chek madu kaja ko mami da koro nyaji mane du meja ko to e meje na albaraka ko e albaraka ko kwa mone yi shibokotin e e, e gamite yisodu biha e mane du bode al murtazaqatil amwal shadad minan nas al murtazaqati e mane na gane ko ɗan kuna na da sustaining life mu a shagabi a sadaji minan nasi ko ba mu ne ka e kakiri mamu jon bó kakiri mamu jon matala edu albarka tene iganice kami malami bibi bobidi anachau manadu eh, almurtaza kati amwat e manadu nuhiye ya ngarijika muna abola yata ashazazati minan nas abe mamanu mu yoya munen ohun ìṣe yóò wọ̀wọ́ àmàhóndà bìtúbì wọ́wọ́wà ohun albarka tẹ́lì kọ́ọ̀lá múnẹ lẹ́ọ̀nù min alwani kọ́lọ̀ ìṣe pé yà mí kọ́lọ̀ ya kọ́lọ̀ láka min alwani pé ya, mí kọ́lọ̀ alwasaniya èéfì ṣàṣe lọ́la ń ohun ìṣe ohun ètò bá lọ́la mi yóò sọ́ọ́dù igamitie mana do bode edo bode al murtazaqati aboki atene kuma live life kiwe no bateke ma wuju akoa bon vita ma akoa e college ya ma mwe akoa oyi matena liyana kubene ina machaka kidaga mpa owo wa so owo mu atoyo nungba masala kidago mo ẹ̀wọ̀n mabdul ẹnẹlẹ magidako ohun kanáà àtọ́wìyókè gẹ̀ẹ́nì magalajilẹ̀ yẹ́nà ọgbẹ́ ma ikọ̀ ma jẹ́ ọ̀wọ̀ ẹ má jẹ́ ṣe rán ma ní ìhàn àbá ma jẹ́lẹ̀ àgbàdé ma pọ̀ ọjọ́ tá yẹ́tọ̀ ma ṣe ma ẹ́dàgbòwẹ́ ọkọ́ ma ń dẹ́gbòwẹ́ ma ṣe kọ́ olúgbé ẹ̀ ma ní kí ṣọ̀ọ̀gẹ̀ ní kamu nena so oi masalah jile abadi ah, ko yo dabunu yo aso le hmm, inde kamu ne mune do ma so e eh, masalah ji ku eko mbo hmm, yo dabunu yo e do ma so uro mene te ako e do malu le mu o nga do yo le ki masalah jile mu to ola le ba e eh, makini hadithi sahihi kikwalo nibi ìdábọ́gẹ́ ló ti kí tọ́dọ́ àdáàlù alàlàkáyírí ẹnẹ́kì mẹ́rin kọ́lọ̀ èèyàn ọdún amúnẹ̀ kọ́ amúnẹ̀ ẹlẹ́wọ̀n ti ìdábẹ̀wò ìdábọ́nùgbé wẹ̀ tí ọmọ ẹ̀mọ́ ayá dùn wẹ̀ hadisi jọmọ́ abálótótó but ẹmọ́ na varila dùnmọ́ ní ẹmí varila ẹwọ́ ẹ̀rọ wúwú ẹlẹ́ tí ó tó lè fi kí ẹwọ́ varila kóò nẹ ohun tí ma dùn rọmọ ọdún dábò wẹ̀ sí ẹ̀yẹ́ kuna leji ramalana ima leji ramalana ero hu kwa magana kimona lubie ramadana ele kimona bie ke ni ene du mbodu kama mela mala lubi iyo jo ramadana eda ko nugo ma cho jale jile do mkuwe ka ona leji ka ko waje hu a a ewo sole idogelen to i shogelen igoru oyi mistake ala fi shoga fara mm iya mudo jibara na to ya nya pe ka yo abade un ko jo na to ini ide nga de le ka de assalamu alaikum wa rahmatullahi wa barakatuh